ẹ̀yin lẹ ẹ̀ka gbogbo májẹ̀mú tán kì í ṣe èmi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn mí òpùrọ́ ni yín ó yẹ kẹ́ ẹ̀ka gbogbo májẹ̀mú yẹn tán ni májẹ̀mú nọ́mbà one kọ́ nìyẹn that is májẹ̀mú nọmba two ẹ̀wájẹ̀ ń tà Di bí mo ṣe kọ́ síbẹ̀ throughout the debate you are not allowed to say alayhi salam anytime Mirza Ghulam Ahmadu's name is mentioned. or saying alayhi salam upon his name will automatically lead to saying lanatullah alayhi by the muslims in attendance ìtumọ̀ ní gbogbo ìgbà tá a bá fi ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lọ́wọ́ èèyàn amadíyà ẹ lẹ́tọ̀ọ́ láti sọ pé kí àlàáfíà ọlọ́run máa bá mirza gulam ahmad nígbàkigbà tí wọ́n bá dárúkọ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ sísọ bẹ́ẹ̀ yín yóò jẹ́ káwa náà máa sọ pé ìgbégínà ibi dandan ọlọ́run kọ́ máa bá Mirza Ghulam ahmed, ohun tí mo sọ nìyẹn o tí wọ́n ló lé àwọn ok tí èyí bá ga sí pé ọ̀bùn rí kú ọkọ ti ràn mọ́ niyín ó níjọ́ tí ọkọ ọ̀hún ti kú lòun ò ti lè fomi kanra ó ti gbàgbé ọjọ́ tí ò ti bomi kanra tọkọ ẹ̀ tó kú ni lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ wípé tá a bá wà níjókòó debate ẹ gbọ́dọ̀ máa sí alayhi salam fún Mirza Gulam Ahmad why number one ẹni tá à ń fa ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ pé ṣé olóríire ni àbò lórí ibú òun ni Mirza Ghulam Ahmad adájọ́ ò tí ì dájọ́ pé olóríire ni so kò tí ì ní entitlement sí ohunkóhun it's like pé tí èmi àti ẹ bá jọ ń jà sí dúkìá kan ìjọba ó sọ pé ẹ̀yin méjèèjì ẹ má débi dúkìá yẹn ná títí tí ilé ẹjọ́ fi ṣe kíni tí ó fi dájọ́ nígbà tí ilé ẹjọ́ bá dájọ́ tó dá ẹnìkan ní àre ló ń tàn tó ní gbogbo ẹ̀tọ́ sí dúkìá náà so dúkìá tá à ń já sí onítàní Mirza Gulam Ahmadu ilé ẹjọ́ ò wá tí ì dáláre gbogbo tó bá ti wá ń jẹ́ bí ẹ̀ńtàìtúmẹ́ǹtì kò tí ì lẹ́tọ̀ọ́ sí kò sì sí ìlẹ́tọ̀ọ́ sí ìgbájú ìgbàmú pẹ̀lú àfìgbà tí wọ́n bá tó ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ìyẹn jẹ́ ìdí àkọ́kọ́ ok ìdí ẹlẹ́ẹ̀kejì ni wípé sísọ àlẹ́ ìsàlámù níjókòó òun ọ máa tírígà anga ọ máa fa ìbínú àwọn ènìyàn torí pé ìsọtẹ́ẹ̀mọ̀ sọ ìsọ bí ẹni pé kò sírú ẹ̀ á wà noisy á wà noisy a sì wà irritating yóò fẹ́ mú ariwo lọ́wọ́ yóò sì fẹ́ mú ìbínú lọ́wọ́ a sì fẹ́ kí gboko yẹn kó la ariwo lọ kó la ìbínú lọ títí tá a fi yanjú ọ̀rọ̀ náà kí ló kọ́ sí yín láti má máa ṣe àlẹ́ ìsàlámù fún Gulam Ahmadu the debating entity láti má máa ṣe àlẹ́ ìsàlámù yín jẹ́ẹ́jẹ́ àyàwó hadisi wo gan ló ràn yín ní sẹ́tẹ̀ fún àyàwó ló ràn yín hadisi wo ló ràn yín lágbo àwa mùsùlùmí gbogbo mùsùlùmí fẹnu kò wí pé ẹni tó bá jẹ́ ànábì ọlọ́run nìkan sọ ọ́ láàmà ń ṣe àlẹ́ ìsàlámù fún. bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́. lọ́dọ̀ gbogbo àwa mùsùlùmí ìfẹnukò wà wípé any of the prophets látòrí Adam lórí ànábìwá Muhammad tá a bá dárúkọ wọn a máa sọ pé kí aláwo bá ní kẹ́ wọn a lè sọ pé aleyhi salam a lè sọ pé aleyhi salatu wa salam a lè sọ pé sallallahu aleyhi wa salam ànábì Ọlọ́run nìkan sọ làwọn máa ṣe bẹ́ẹ̀ fún ìyẹn ní ìfẹ́ ní kúkú gbọ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn tí wọ́n japa sí eléyìí ní ìjọ ṣíà àti ìjọ amadiya ní ti ìjọ ṣíà àwọn ń ṣe alẹ́ ìsàlámù fún ali wọ́n ń ṣe alẹ́ ìsàlámù fún fatima wọ́n sì ń ṣe alẹ́ ìsàlámù fún àwọn ìmáàmù wọn méjèèjìlá bí ó ti yapa ń ti wọn nìyẹn ìjọ kejì tó tún wá yapa bẹ́ẹ̀ oníjọ amadiya tí ń ṣe alẹ́ ìsàlámù fún mirza gulam ahmad gbogbo àwa mùsùlùmí lápánupọ̀ wípé alayhi salam yóò mọ gẹ́tà àwọn ànẹ́bí ọlọ́run rọ̀díyà Allahu ánìhù yóò mọ gẹ́tì àwọn sọ̀hábà Mirza Gulam Ahmadu ok kí n tó lọ síbẹ̀ yẹn ẹ̀yin náà mọ̀ pé ọlọ́run ọba ọ pàṣẹ sọ̀lú wọ́n mú mọ́ nípa àsàràtù fún ànẹ́bí wa àbí ẹ̀rí rọ̀díyà fúnra ọlọ́run ló sọ ní Kùránì pé rọ̀díyà lọ́wọ́ anihum wárọ̀dù anihum àwọn tó sì ń bá wí náà ni àwọn tí Kùránì sọ̀kalẹ̀ lójú wọn àwọn sọ̀hábà ìwọ Mirza Gulam Ahmadu you are neither a prophet in our belief nor a companion òhò wa ní àbí àhò rẹ ní aleyhisalam O sì o àti jí ọ ní rọ̀díyà lọ́wọ́ ànìhùn. tọ́ba wá gá sí pé lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ wọ́n fẹ́ máa ṣe àlẹ́ ìsàlámù fún ọ ní in in in in the midst of others in the midst of others they should respect our presence they should say it silently because we have not agreed on the personality of Mirza Ghulam Ahmad. so ìdí tí mo sọ pé ẹ má wulẹ̀ ṣe é tẹ́ ẹ bá ṣe é yóò làápọn lọ́gbọ́n tẹ́ ẹ bá ti ṣe àlẹ́ ìsàlámù fún làwa náà sọ pé la'natullahi alayhi káà mọ̀lẹ́ká máa kó méjèèjì so kẹ́ máa kó méjèèjì so ẹ̀yin wá sọ pé yẹn ni ò jẹ́ jáde òpùrọ́ ni why can't you tell me in black and white you wrote me I wrote you you wrote me a letter I responded to your letter not in verbal but in writing lónìí ẹ wá ṣe kẹsẹ̀tì ní Year 2020 Year 2020 only to come out and say the reason tá a fi dá lóhùn tá respond òun ni kó sọ pé tá a bá ṣe àlẹ́ ìsàlámù fún ọ̀gá àwọn àwa náà máa ṣe lànàtù láyà léyìí fún why can't you put it in black and white if you are fruitful if you are sincere ṣùgbọ́n torí pé alábòsí ni yín òpùrọ́ ni yín lẹ́tà ya two thousand and two ẹ wá ṣe wá ṣe ọ́díò láti fọ èsì ní ya twenty twenty sẹ́ǹsùn ni abẹ́ ẹ dákú lọ ni. ṣé ẹ wọ kó mà ni láti yíya two thousand and two ẹ̀yin ẹ̀yẹ máa gbọ́ year two thousand and two you wrote me a letter I replied you I replied you in black and white over the twenty twenty on the twenty of eleven sẹ́ẹ̀tì mi dànà mo fẹ́ wo déètì ọgọ́ tí àfa yẹn ṣe tó ṣe rìjọ́ńdà yẹn torí pé àṣírí yín ò bò àṣírí yín kò bò ọgọ́ tí ẹ̀ ṣe rìjọ́ńdà ó pè wá ọmọbìnrin yẹn Izatulai bóyá òun wá síbẹ̀ lónìí tí wọ́n náà máa gbọ́ mi báwọn ìwọ ló ọ́díò yẹn sí mi. The audio is dated 2020 11 27 tó túmọ̀ sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2020. Àá ẹ̀wá tẹ̀ ń sọ ní ìsìn wípé nítorí pé mo sọ pé tẹ́ ẹ bá ṣe àlẹ́ ìsàlám á ṣe lànà tùláì àlẹ́ yìí why can't you write it down? Why? nígbà tẹ́ pé rí mọ̀ pé ìjọ́mọ̀ ń fọ́ lọ mọ̀ ń fọ́ lọ késẹ́ẹ̀tì ìmọ̀ sí ìmọ̀ ìmọ̀ ń fọ́jọ́ lọ ẹ̀yà ní ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ á wá nǹkan sọ fọkùnrin ẹ̀jẹ̀ á wá nǹkan sọ fún un ó lè tẹ́ ẹ ṣe yìí ó lè tẹ́ ẹ ṣe yìí so mo rò pé

lára condition òun ni pé sábà máa ṣe debate yẹn a gbọ́dọ̀ ní ẹni tó máa jẹ́ adájọ́ láàrin wa adájọ́ yẹn dẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ amadíyà kò sì gbọ́dọ̀ jẹ́ kìrìtẹ́nì so àárín àwọn táwọn jẹ́ mùsùlùmí tó ní olóòwò àjá àfihàn mùsùlùmí àárín àwọn táwọn jẹ́ mùsùlùmí ló ti gbọ́dọ̀ wá no problem. ó wá nípa bá parí debate adájọ́ yẹn gbọ́dọ̀ sọ pé lágbájá ló win ni o bóyá win ni o àbẹ́yìn amadíyà lẹ́ win. ó ní táwọn adájọ́ yẹn bá wá sọ wípé amadíyà ló win òun agbọ́dọ̀ fún òun láǹfààní àti ilẹ̀ àpíìl àmọ́ bá bẹ́jọ́ ìbá fi lè sọ pé òun lòun wìn ní àmàdé agbọ́dọ̀ máa lọlé ní ọgbọ́dọ̀ àpíìl ara kan máa lọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn condition tí ó ń. ǹjẹ́ ẹgbọ́n tó wí ń ó ní lára májẹ̀mú tí mo fi kí àwọn dànù ó ní pé mo ní tá a bá fẹ́ ṣe dìbéètì yẹn a máa lo kọ́ọ́dí adájọ́ adájọ́ yẹn wá rè kò ní í jẹ́ amadi kò sì ní jẹ́ kìrìsìtẹ́nì ọlọ́gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àmọ́ àwọn èsè mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ok now lẹ́yìn náà ó wá sọ pé tí adájọ́ bá wá dájọ́ wípé àwọn ni àwọn jàre ẹ má ti change náà o tádágọ́ bádágọ́ wípé àwọn làwọn jàre pé mo gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí ìpè kò tẹ́mi lọ́rùn appeal àmọ́ tí adájọ́ bá sọ pé èmi ni mo jàre àwọn ò ní lẹ́tọ̀ọ́ sí ìpè kò tẹ́mi lọ́rùn ṣé tí mo sọ náà lẹ́gbọ́ ẹ jẹ́ n tún play bọ́yá ẹ̀ gbọ́ dáadáa. àmọ́ kò gbìyànjú àdúgbò fáwọn èèyàn tí lójú sábà tí àrùn ṣe fún òṣèlú bẹ́ẹ̀. Ah, ìyẹn kọ́. Um, Okay. ó wá ní bàbá parí debate. ok. adájọ́ yẹn gbọ́dọ̀ sọ pé lágbájá ló win ni o bóyá òun lòún win ni o àbẹ́yìn amadé àlẹ́ win. ó ní bàbájọ́ yẹn bá wá sọ wípé amadé àlẹ́ win ni òun agbọ́dọ̀ fóun láǹfààní àti lè appeal. àmọ́ bàbájọ́ yẹn bá fi sọ pé òun lòún win ni amadé àgbọ́dọ̀ máa lọlé ni ọgbọ́dọ̀ appeal ara kan máa lọlé. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn condition tí ó ń júwe gíláàkà yẹn mo rò pé ti gbọ́ bá nísìn wọ́n ní nínú tó yẹ káwọn sá fún mi ni pé mo sọ pé adájọ́ gbọ́dọ̀ wà adájọ́ náà ò sì gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì kò sì gbọ́dọ̀ jámádí yóò jẹ́ mùsùlùmí oníyàn ti ẹ̀sìn problem oníbọ̀tì tó wá jẹ́ problem bẹ́ẹ̀ ni wípé mo sọ pé tí adájọ́ bá dájọ́ pè mí ni the winner àwọn ò ní ẹ̀tọ́ sí appeal tí adájọ́ bá dẹ́gọ́ wípé àwọn ni the winner èmi ní ẹ̀tọ́ sí kí ni appeal against the declaration of the judge wàláhì fúnmọ̀bìlá òpùrọ́ ní ìjọ amadíyà òpùrọ́ ni ìjọ amadíyà ó ń sọ̀rọ̀ náà nísọ pé in tí mo sọ nìyẹn àbí ohun táàfà wọn sọ yìí ní wọ́n ń bẹ lórí gbogbo ní ń bẹ lórí ahọ́n ọmọ ọjọ́ kọ̀ọ̀kan àtá bàbá tí ń bẹ ní adéki tí ń bẹ ní ayékalẹ̀ tí wọ́n ń ṣe wáàsí ìta gbangba níwájú àdúgbò rẹ̀ nígbà tá a yẹ ọ̀dọ̀ bàbá yìí ní ìjẹrin àbí ìjẹta kọ́ ìjẹrin èyí tí bàbá yìí ń sọ lẹ́nu náà nìyẹn bàbá tó ti súnmọ́ sàárè wọ́n sì ń kó irọ́ fún un òun náà sì ń gbà bẹ́ẹ̀ bàbá náà ń sọ wípé n tó yà wọ́n lẹ́nu ni wípé ẹ fi májẹ̀mú lélẹ̀ pé tí adájọ́ bá dájọ́ pé amadíyà ló fìdí rẹmi tí wọ́n bá dá yín láre àmàdíyà ò lẹ́tọ̀ọ́ sí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àmọ́ tí wọ́n bá sọ wípé ẹ̀yin ni ẹ jàre tí àmàdíyà sì jẹ̀bi ẹ̀sùn pé àmàdíyà ò gbọ́dọ̀ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ní tẹ̀lé bá jàre pé àwọn gbọ́dọ̀ àpíìlì àmọ́ táwọn bá jàre èmi lè appeal ah anyway kọjọ mi lójú bí ṣòkòtò bí wọ́n ní eh, bí kinní kan ọ̀gọ́ ṣòkòtò yóò jọ kíjìpá ẹni bá bí ni làájọ ọ̀gá yín lẹ́jọ́ Mirza Gulam Amadu òkúrọ́ ni òun lẹ sì fi rọ́jọ́ òun lẹ fi rọ́jọ́ tó bá já sí wípé ìtẹ́ ẹ sọ yẹn ni mo sọ ibi tí mo sọ sí ẹ mú jáde lẹ́tà tí mo kọ sí yín rè ó ní mò ń kà lọ́wọ́ yìí ẹ wá jẹ́ nǹkan tó kan ọ̀rọ̀ adájọ́ kẹ́ ẹ wá gbọ́ tẹ́ ẹ ti gbọ́. Condition number three. There must be a Muslim judge, Strokadi, not a moderator who is relatively versed in English language, Arabic language, and Islamic studies, and who is neither an Ahmadist nor a Christian. Ituma, adájọ́ Mùsùlùmí kò ní jẹ́ olùdarí ètò tàbí atọ́kùn ètò. Ó gbọ́dọ̀ wà níkàlẹ̀ ẹni náà ó gbọ́dọ̀ gbọ́ èdè òyìnbó yanjú ó gbọ́dọ̀ gbọ́ èdè lárúbáwá yanjú ó sì gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ ìsìláàmù ẹni náà kò gbọ́dọ̀ jámadí o kò sì gbọ́dọ̀ jẹ́ kírísítẹ́nì wọ́n sọ yẹn gẹ́gẹ́ bí mo ṣe kí ni o bí mo ṣe sọ sínú ìwé yìí dóò wọn ò sọkún ṣùgbọ́n tí wọ́n sọ náà kò ta ko. aspect yẹn àbí ẹ wá wò kejì. There must be a declared pronouncement by the judge or Qadi at the end of the debate on whether Mirza Ghulam Ahmad is a true claimant or a plain imposter. Ìtumọ̀ mẹ́jẹ̀mú kẹrin ìdájọ́ gbọ́dọ̀ tẹnu adájọ́ jáde ìdájọ́ gbọ́dọ̀ tẹnu adájọ́ jáde ní ìparí ìjókòó yálà kí adájọ́ sọ pé olódodo ni Mirza Gulam Ahmad tàbí ògbólógbò òkúrọ́ ni Mirza Gulam Ahmad adájọ́ gbọ́dọ̀ dájọ́ ní ìjókòó that is condition number four wípé Mirza Gulam Ahmadu o olódodo ni o tàbí òpùrọ́ ni o the declaration the verdict the judgment must be pronounced by the judge. Condition number five. The declared pronouncement must be based on the Holy Quran and the authentic traditions of Prophet Muhammad, peace be upon him, in connection with the established practices and understanding of the honorable companions of Prophet Muhammad, radiyallahu anhum.